Kólósè orí kejì. Nítorí mo fẹ́ kí ẹ mọ̀ bí mo ti ń ṣe akitiyan tó nítorí yín àti nítorí àwọn tí ó wà ní Laodékíà àti nítorí àwọn tí kò mọ̀ mí sójú. Ìdí akitiyan mi ni pé kí Ọlọ́run lè mú yín ní ọkàn le, kí ó so yín pọ̀ nínú ìfẹ́ àti ọ̀rọ̀ òye tí ó dájú, kí ẹ sì ní ìmọ̀ ìjìnlẹ̀ àṣírí Ọlọ́run tí í ṣe Kristi fúnra rẹ̀. Nínú Kristi ni Ọlọ́run fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí. Si mò ń sọ èyí kí ẹnikẹ́ni má bàa fi ọ̀rọ̀ dídùn tàn yín jẹ nítorí bí n kò tilẹ̀ sí lọ́dọ̀ yín nípa ti ara síbẹ̀ mo wà pẹ̀lú yín nínú ẹ̀mí mo láyọ̀ nígbà tí mo rí ètò tí ó wà láàrin yín àti bí ìgbàgbọ́ yín ti dúró nínú Kristi. nítorí náà gẹ́gẹ́ bí ẹ ti gba Kristi Jésù bí Olúwa bẹ́ẹ̀ ni kí ẹ máa gbé ìgbé ayé yín ní ìrẹ́pọ̀ pẹ̀lú rẹ̀ kí ẹ fẹsẹ̀ múlẹ̀ kí ẹ máa dàgbà nínú rẹ̀ kí ẹ sì jẹ́ kí ìgbàgbọ́ yín dúró ṣinṣin bí ẹ ti kọ́ láti ṣe kí ẹ máa dúpẹ́ nígbà gbogbo. ẹ ṣọ́ra kí ẹnikẹ́ni má ṣe fi ọ̀rọ̀ ọgbọ́n ayé àti ìtànjẹ lásán sọ yín di ẹrú gẹ́gẹ́ bí àṣà ènìyàn àti ìlànà àwọn ẹ̀mí tí a kò fi ojú rí tí ó yàtọ̀ sí ètò ti Kristi nítorí pé nínú Kristi tí ó jẹ́ ènìyàn ni ohun tí Ọlọ́run fúnra rẹ̀ jẹ́ ń gbé lẹ́kùnrẹ́rẹ́ ó sì ti ṣe yín ní pípé nínú rẹ̀ òun ní í ṣe orí fún gbogbo àwọn ẹ̀mí ojú ọ̀run bá a ṣe ìjọba tàbí àwọn aláṣẹ nínú Kristi yìí ni a ti kọ yín nílà kì í ṣe ìlà tí a fi ọwọ́ kọ nípa gígé ẹran ara kúrò ṣùgbọ́n ìlà ti Kristi nígbà tí a ti sin yín nínú omi ìrìbọmi tí ẹ tún jíǹde nípa ìgbàgbọ́ pẹ̀lú agbára Ọlọ́run tí ó jí Kristi dìde nínú òkú. Ẹ̀yin tí ẹ ti di òkú nípa ẹ̀ṣẹ̀ yín tí ẹ jẹ́ aláìkọlà nípa ti ara ni Ọlọ́run ti sọ ọ́ di alààyè pẹ̀lú Kristi Ọlọ́run ti dárí gbogbo ẹ̀ṣẹ̀ wa jì wá ó ti pa àkọsílẹ̀ tí ó lòdì sí wa rẹ́ ó mú un kúrò ó kàn án mọ́ àgbélébù ó gba agbára lọ́wọ́ àwọn ẹ̀mí ojú ọ̀run àti ìjọba nì àti àwọn alágbára wọn nì ó bọ́ wọn sí òòhò ó fi wọ́n sẹ̀ sí ní gbangba nígbà tí ó ti ṣẹ́gun wọn lórí àgbélébùú. nítorí náà ẹ má gbà fún ẹnikẹ́ni kí ó máa darí yín nípa nǹkan jíjẹ tàbí nǹkan mímu tàbí nípa ọ̀rọ̀ àjọ̀dún tàbí ti oṣù titun tàbí ti ọjọ́ ìsinmi àwọn nǹkan wọ̀nyí jẹ́ àwòjíjẹ ohun tí ó ń bọ̀ ṣùgbọ́n nǹkan ti Kristi ni ó ṣe pàtàkì ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni dá yín lẹ́bi kí ó sọ fún yín pé kí ẹ máa fi ìyà jẹ ara yín kí ẹ máa sin àwọn áńgẹ́lì irú ẹni bẹ́ẹ̀ ń ṣe ìgbéraga nípa ìran tí ó ti rí ó ń gbéraga lásán nípa nǹkan ti ara rẹ̀ kò dì mọ́ ẹni tí ṣe orí tí ó mú kí gbogbo ara àti iṣan àti ẹran ara wà pọ̀ tí ó mú un dàgbà bí Ọlọ́run ti fẹ́ bí ẹ bá ti kú pẹ̀lú Kristi sí àwọn ìlànà ti ẹ̀mí tí a kò rí kí ló dé tí ẹ fi tún ń pa oríṣiríṣi èèwọ̀ mọ́ má fọwọ́ kan èyí má jẹ tọ̀hún má ṣe gbá má ṣàwo gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò ṣègbé bí ẹ bá ti lo wọ́n tán ìlànà àti ẹ̀kọ́ ènìyàn ni wọ́n ó lè dàbí ẹni pé ọgbọ́n wà nínú àwọn nǹkan wọ̀nyí fún ìsìn ti òde ara àti fún ìjẹra ẹni níyà àti fún ìkóra ẹni ní ìjánu ṣùgbọ́n wọn kò ṣe àǹfààní rárá láti jẹ́ kí ènìyàn borí ìfẹ́kúfẹ́ ti ara.